adá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tọ́pẹ́ yẹ ọlọ́run ọba tó ṣẹ́wà kù látìgbà tá a ti gba rọmọdánù ti ẹ̀sìn àgbàtán àwa àbí ọlọ́run pé ìrẹ̀ ọlọ́run ọba má ṣe léyìí lágbàmọ́ fún wa ọlọ́run sì gbà á àtúnbí ọlọ́run ọba náà eléyìí tá a bẹ̀rẹ̀ yìí ọlọ́run kó já wà nú ẹni tí ó ṣìkà rẹ̀ tá a bá parí ẹ̀ májèlé ọba àdágbére adúpẹ́ fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó ṣe wípé láti ìsídọ̀ọ́dún yìí ọlọ́run ọba ọ̀jọ́rọ̀ ọwọ́ já sí bá mi tí ọlọ́run ọba bá ṣèyàn ní mùsùlùmí tí ìjẹ́ mùsùlùmí rẹ̀ tọ́lọ́run ọba jọ fẹsẹ̀ kọ kọ́ bá wọn míì lọ àfikọ́ máa dúpẹ́ fọlọ́run abiọ nínú àánú rẹ àpàdà sí ibú tí báyàn tí yọ̀yàn kò nù islam ọlọ́run níjọ́ bẹ́ẹ̀ nìyẹn kan nù wa ọlọ́run ṣàánú wa gbàdúrà wa ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ṣíṣẹ̀dá ẹ̀dá mànìyàn báwo lọ́lọ́run ọba ọba tó láàrẹ́ ga báwo ló ṣe bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ìṣẹ̀dá ènìyàn ọlọ́wọ́ bá ń sọ fún wa níbí ó ń sọ pàtàkì ọmọ ẹ̀dá èèyàn ọlá tí ń bẹ fún ọmọ ẹ̀dá ènìyàn àti bọ́lọ́wọ́ ọba tọ́lá rẹ̀ ga bó ṣe pọ́nlé ọlọ́wọ́ fẹ́ jẹ́ ká ma ìpìlẹ̀ wa ká ronú sí ti bí ìpìlẹ̀ wa kẹ́kọ̀ọ́. kálíbà àti ibi ìpìlẹ̀ wa mọ ọ̀nà wo lọ́nà àtọ̀ láyé eléyìí tí ó jà sí ọ̀nà déédé ọ̀nà oríire wájú ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọ bẹ̀rẹ̀ ìtàn àkọ́kọ́ tó sọ nínú alukur'an ní ọdún tó lọ wípé ọlọ́run ọba sọ wípé gbogbo àwa tá à ń wípé ìgbésí àgbáyé mẹ́ta ni wá ọ ṣàlàyé tẹnìkọ̀ọ̀kan ọ sọ ibi tọrọ rẹ̀ ọjà sí lẹ́yìn ìgbà tọ́lọ́mọ bọba tọ́lá rẹ̀ ga tó so léyìí tán kó tó wá bẹ̀rẹ̀ ìtàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ìṣẹ̀dá rẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó ní huwa alladhi khalaqalakum ma fil ardi jami'a. aleykum salaam aleykum salaam. ẹ̀lú ẹ̀lú kí ló ṣẹlẹ̀. ẹ má bọ̀ ẹ má bọ̀. ọlọ́run ọba ọba tọ́ra rẹ̀ ga ọ fẹ́ sọ ìtàn ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó wá kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi wípé huwa alladhi khalaqa lakum ma fi ardi jami'a ọlọ́run gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn la dá fún ọmọ ẹ̀dá ènìyàn tí ó ti sọ̀rọ̀ nípa ẹ̀ tí ó ti sọ̀rọ̀ dídá ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga yóò máa jẹ́ ẹ̀kọ́ máa bẹ́ńbẹ̀ fún wa wípé àṣẹ àjọṣepọ̀ ń bẹ láàrin ááyà yìí àtàyà ń bọ̀ ọlọ́run fẹ́ sọ ìpele ọmọ ẹ̀dẹ́ ènìyàn báwo ló ti bẹ̀rẹ̀ ọwọ́ wá fi síwájú wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò tí ì dórí ilẹ̀ ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ òun ló ń dá fún kò sì tí ì dórí ilẹ̀ nígbà náà kọ́dà nígbà ìlàfimọ̀ yìí pé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọgbọ́n rẹ̀ ó kárí ọgbọ́n jàwọ́ ẹ̀dá ẹ̀ lọ lèyí ó fi mọ̀ yìí pé nínú tọ́lọ́run ọba ń ṣe kò sí àṣìṣe ń bẹ ọlọ́run mi ń ṣiṣẹ́ àwọn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn là á ṣe nǹkan tá a fẹsẹ̀ kọ tá a máa ṣàbámà kọ sábàámọ̀ lọ́rọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ó ní ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ mọ́ dá fún yín fẹ́yìn èèyàn àwọn èèyàn wọn náà wá nìyí báwo ni ìṣẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ ènìyàn tọ́lọ́run kọ́kọ́ dá òun náà lẹ́ni tọ́lọ́run bá ń sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ níbí ọlọ́run bá wá sọ ìtàn yìí nínú sọ́ọ̀tù lè bá kọ̀rọ̀ mi ìgbà tó tún dé àárọ̀ ọ̀sán bẹ́ẹ̀ ìgbà tó dé Isra sọ́lọ́tù bá ní Israel ọ̀sán bẹ́ẹ̀ ìgbà tó dé Kahf ọ̀sán bẹ́ẹ̀ ìgbà tó dé hijiru ọ̀sán bẹ́ẹ̀ ìgbà tó dé Tọ́ha ìbẹ̀ǹbẹ̀ ìtànàbí Ádámù ìkànnà àti bóò lọ́lọ́run ọba ti dá níbo ló ti dá ṣùgbọ́n sísọ ìtàn yìí níbí ó yàtọ̀ sí gbogbo ibi tọ́lọ́run ti sọ́nà Al-Qur'an nǹkan àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ dì mú ká sì ti bẹ̀ mú ẹ̀kọ́ nù ó ní wípé bọ́lọ́mọ bá ti sọ tán ànábì wa Adam níbí nínú Suratul Baqara ó yàtọ̀ sí bó ṣe sọ ní gbogbo ààyè yòókù tá a dé nínú Al-Qur'an gbogbo ààyè yòókù tá a dé nínú Al-Qur'an tá a kà ìtàn Ádámà ń bẹ́ẹ̀. mọ̀háwárà ọlọ́run ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà ẹ̀ ní rí ń bẹ̀. ìtẹ́yẹ̀ ó rí ń bẹ̀ ni pé ọlọ́run bá sọ fáwọn mọ̀lẹ́kà kó ń fẹ́ dé dàbá yìí. èsì wo làwọn mọ̀lẹ́kà fọ́lọ́run ẹ̀ ní bá ń bẹ̀. ṣùgbọ́n àmọ́ rí ń wípé ọlọ́run bá sọ fáwọn mọ̀lẹ́kà wípé mo fẹ́ kan sórí ilẹ̀. àwọn ẹ̀kọ́ ni wá ti ń tulọ̀ pẹ̀lú àmọ́ mẹ́nu bá ọlọ́run ní wa ìfọkọ́lá rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa. ní wà ìdúkọ́lá rọ̀bùkà ìrẹ́ muhammadu sallallahu alayhi wa sallam òdùkúrú rántí yíyí yẹ ìtumọ̀ rẹ̀ ní òdùkúrú rántí torí wípé ntọ́lọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ yìí tí ń sọ kàlífà ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ò sí láyé ńgbà náà ànábì muhammad sallallahu alayhi wa sallam kò sí ń bẹ̀ ọlọ́run fẹ́ sọ̀rọ̀. ìgbà tó ti lọ ọwọ́ mu ìdùwà tọ́ra àárí nínú àwọn onímọ̀ èdè àwọn ń lò họ ẹni tó rí wípé wà ìdù kọ́ọ̀lá rọ̀ búkà ó ní ìdù yẹn zá ìdà ní ẹ̀yọ́ dànù kọ́ọ̀lá rọ̀ búkà ni tíyẹn bá dínú tafsiru tọ́bárí èyàn ò rí bẹ́ẹ̀ ó kó òtí ń tọ̀ ó sì rọ́dù fún ṣùgbọ́n kò dáa ẹ̀ tíyẹn bá wá dọ́dọ̀ alìmáàmù al-Qurtubi òun dákọ̀ ẹ̀ tí ẹ bá dọ́dọ̀ Ibn ọ na náà dákọ̀ ẹ̀ Abu Ubaida ni àfa òní lọ́kọ̀ ni ṣùgbọ́n látara èdè àwọn àyè kọ̀ọ̀kan ń bẹ tó ti kọsẹ̀ àwọn nǹkan mi bẹ tọfẹ gbé lóga lásán wọ̀ tí ò wọ àwọn marwiyat àti salaf nípa rẹ̀ látara bẹ́ẹ̀ àwọn nǹkan mi déédéé eléyìí ọmọ ajá ẹ̀kọ́ fáwa náà wípé gbogbo ń tá a bá sọ ẹja máa tàkọ́ yíyádà ká máa gbára lé wípé kí lọ́ wá látọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú lórí ẹ̀ ká má bàa máa ṣubú. ọlọ́ọ̀ni ìrẹ́ ànábì rántí ìkọ́lá rọ̀bùkà sẹ́ni gbogbo kẹ́límà kọ̀ọ̀kan nínú àyà yìí òun ló ní nǹkan tó torí rẹ̀ wá tó gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń nú ẹ̀ làlàyé sì ń tó ṣe yí pé tá a bá lé lẹ́yìn gan aláàmà ṣàlàyé ó má sì kó àyà yìí nìkan láàtò títà tí rọmọdọ́nù fi parí ìyẹn ló fà á tó fi jọ́jọ́ pé a kàn máa kàn máa sí àwọn kókó kókó kókó kọ̀ọ̀kan kọ́lọ̀n kójú sí wa láǹfààní ọlọ́run ọba ní pé rántí ìgbà tí ọlọ́run ọba rẹ ti ń sọ fún àwọn màláìka ọlọ́run ọba ń sọ àsọ̀rọ̀ máa sọ̀rọ̀ àwọn èèyàn kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọ́n ń pera àwọn mùsùlùmí kọ́dà tí wọ́n kéwú tí wọ́n gbà pé kéèyàn máa ní ọlọ́run ọba ń sọ̀rọ̀ ń ọlọ́run tí bá ti ń sọ̀rọ̀ ọ nù ohun tó bá lára òun ní sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ àwọn ajẹ́pọ̀ ẹnu ajẹ́pọ̀ àwọn tọ́lọ́wọ́n bá wá dá ń bẹ tí wọ́n lẹ́nu tí wọ́n sì lè sọ̀rọ̀ bó ṣe dá ń tọ́ lẹ́nu tí ń sọ̀rọ̀ lọ́dá ń tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ àṣekéyìn ò tó ń sọ̀rọ̀ kò bùkátà sẹ́nu ọ̀rọ̀ mi ìrò kó yé wa kéèyàn kìí ṣe láàzímù kìí sọ̀rọ̀ àyàn ni wípé lágbájá ń sọ̀rọ̀ ká ní ọgbọ́dọ̀ lẹ́nu là àìmọye ń tọ́ lẹ́nu tí ń yanu gbàgà tí ò sì lè rí nǹkan jáde ẹlòmíì bẹ yọ máa kàn ní ẹ nígbọ̀n tí wí ẹlòmíì ò tiẹ̀ tó lè kàn yọ kàn máa yà náà ni. àwa amọ̀ye tó lẹ́nu tí fi ń sọ̀rọ̀ ọlọ́run ọba ọba tọ́lẹ̀ ààrẹ ga òun ló ní àwọn àròyìn tó dáa jùlọ ọlọ́run ọba fi eléyìí kó ọ̀rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ ẹ̀ dànù ọlọ́run ọba ló sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ a máa bá ń tó wù sọ̀rọ̀ àwọn kankan bẹ bá a ṣe wà àmọ́ pé wọ́n á máa sọ̀rọ̀ ọlọ́run sì ju oyè wáyé kí wọ́n á máa sọ̀rọ̀ òkúta a máa sọ̀rọ̀ sáàmà òkúta a máa sọ̀rọ̀ ẹlòmíràn òkè bóyá olókùn tó sì máa sọ̀rọ̀ sáàmà wípé ràwúrèbe sáàmà pé ń sọ̀rọ̀ ń sì ń sọ̀rọ̀ tí èsì ọlọ́run nìkan lọ́gbọ́n ti ń sọ èèyàn náà sì gbọ́ èèyàn gbọ́ anabi sulaimanu aleyhi salatu wa salam ọgbọ́n tí ìrà ń wí ṣé ìrà ń kùn ni àbí bolẹ́nu ìrà wà sá àgbọ́kùnkùn rẹ̀ tí ń bá rìn lọ́gán sá lè gbọ́rù ẹsẹ̀ débi ti ń wí ṣùgbọ́n sọ̀rọ̀ anábì wa Sulaimanu gbọ́ eléyìí ni ó jẹ́ wípé tọ́lọ́mọ bá bá fi nǹkan kan ara rẹ̀ bí ròyìn yẹn ti rí ọyọ lọ́hùn ṣùgbọ́n ròyìn ń bẹ́ fún un tá à yí ọ̀rọ̀ ọlọ́run ọba ní للملائكة إني جاعل في الأرض خليفة ọlọ́run nílẹ̀ ànábì rántí ìgbà tí ọlọ́run ọba rẹ rọ̀bùkà tẹ́nbà bí ọ lè rí wípé máa ń rọ̀bùkà kí lọ sọ ìdíje ń sọ wípé gbogbo kẹ́límọ̀ tí ń bẹ nínú àyà yìí làmí ń bẹ lórí rẹ̀ nu máa ń rọ̀bùkà tí wọ́n bá bi ẹlòmíì léèrè kò máa ń sà o àwọn ọmọ kéékèèké lè máa ń sà torí pé àwọn ti kọ́nu tíra mọ́rọ̀ bókà rọ̀bì allahu orí ẹ pé barakallahu hik rọ̀bì allahu tí wọ́n bá bi àgbàlagbà mi kò mọ̀ ní ti ń jẹ́ ẹ wàá mà dánwò bàbá wa dáadáa sheikh muhammad bin abdul wahab alayhi rahmatullah nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ salafatul usul wọ́n ní pé ilam lọ́ọ̀mà rahimakallahu ọlọ́run kẹ́ ọ anahu yajibu alayna ta'allumu arba'i masail àwọn nǹkan mẹ́rin kan ń bẹ ọ̀ràn yẹn ni ká lọ kọ́ ká lọ mọ̀ á agbọ́dọ̀ lọ mọ̀ wá ìgbà tí bàbá ọ bẹ̀rẹ̀ kí ni wọ́n fi bẹ̀rẹ̀ wàhúwá màrífàtú.

láàfin mọ pàtàkì ká máa ní ọlọ́run ọba sọ nǹkan kan fáwọn màláìka à ń bọ̀ wá bí màláìka kì í jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tó ṣe pé òun ló dá wa òun ló mà ti wá ní ọmọ àti lọ. àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn adélé ayé tán gbogbo ń tá a bá mọ̀ lẹ́yìn ọlọ́run adáyé ká tó mà tọ́lọ́run ọba ọba tó láàrẹ́ ga tí ọba dá wa sáyé àlè mọ̀nkánná eléyìí ẹni gbogbo òfẹ́ táàbà ní sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hún ó yẹ kó jẹ́ táàbà fúnfẹ́ ọlọ́run gbogbo ìgbọ́rọ̀ sí ni lẹ́nu táàbà ní sí ẹni tó yàtọ̀ sọ́lọ́hún ó yẹ kó tẹ̀lé tọ́lọ́run torí pé tí ọba dá wa sáàdà yìí ká máa nǹkan míì wà idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa ọlọ́run ọba tó dá mi tó dá ọ tó yẹ ká gbàgbọ́ ó yẹ ká mọ̀ kó ń lọ dá wa ara àtúmọ̀ àrọ̀ búkà nù ẹni ọ dá ọ ara àtúmọ̀ àrọ̀ búkà lẹ́ni tí ń pèsè fún ọ ara àtúmọ̀ àrọ̀ búkà lẹ́ni tí ń darí àlámàrí rẹ ó ti jọ́ tí yẹn bá tó gbọ́ lọ́wọ́n bọ́ bá tó la rẹ gbàgbọ́ báwọn kó tó mọ ti ń jẹ́ rọ́bù lóòótọ́ ẹni tó ṣe wípé ọ gbọ́dọ̀ dojú ìjọsìn rẹ kó ẹlòmíyà fún nìkan ọlọ́run ọba yìí wá lòun sọ fáwọn màláìka wípé àwọn wo ni màláìka mo ti sọ̀rọ̀ màláìka lẹ́sì mo sọ túmọ̀ rẹ̀ mo sọ asilu kẹ́lìmọ̀ yẹn kò ẹ má jẹun padà síbẹ̀ mọ́. ọlọ́run ní òun sọ fáwọn màláìka wípé ìní ja'ilun fil ardi khalifa ọlọ́run ló fẹ́ dá khalifa sórí ilẹ̀ ìsọ̀bẹ́ ìfáwọn màláìka nítorí kìnnì kí ló dé tọ́lọ́wọ́n ọba ọba tó láàrẹ́ ga tó fẹ́ dé dá tí wọ́n kọ́kọ́ ń sọ fáwọn màláìkà náà káwọn màláìkà táwọn náà tún wá ní tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ tọ́lọ́ náà tún tẹ́tí gbọ́ kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú tí ń balẹ̀ ayé jẹ́ lónìí òun ni mo gbọ́n tán mo mà tán bí èèyàn bá gbọ́n ọgbọ́n rẹ̀ lè tó tọ́lọ́ tí èèyàn bá ní mà ìmọ̀ rẹ̀ ò lè tó tọ́lọ́hún ajẹ́ wípé ara àmì ọgbọ́n òun ni wípé ọlọ́gbọ́n a máa fọ̀rọ̀ lọ́yà ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga kò bùkátà sí kó fi ntọ́ fẹ́ ṣe lo ẹnìkankan síbẹ̀síbẹ̀ nínú àwọn ntọ́ dá ntọ́ fẹ́ ṣe ọsọ fún wa àsọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn náà máa gbàmàrà àìmọye nǹkan mí bẹ nínú tọ́mọ ènìyàn ń ṣe tí ń jó tí ń kàlà tó ṣe wípé àìfọ̀rọ̀ lọ́yà ní ìdálàmù anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi jáde ńlẹ ní madina ní amul hudaybiya olùlọlẹ ọlọ́run fẹ́ lọ bẹyẹ ọlọ́run bá wò ó wá kó àwọn sàábé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòyí kí àwọn lọ bẹlẹ ọlọ́run bá wò lónìí àwọn kèfèrí dá wọn lọ́dọ̀ torí kèsì ibi tá à ń lọ ká má bàa jìnnà wọn ni wọn ò ní wọlé wọn à ní wọ maka wọn à ní débi ilé ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì gbà ó bá bá wọn sàdéhùn wọn jọ sàdéhùn wọn jọ sàdéhùn lànàbì bá sọ fún gbogbo àwọn sàbẹ tí wọn ti múra pa àwọn fẹ́ ṣiṣẹ́ ìjọsìn ẹ lọ máa bọra alẹ ẹ lọ máa farun ẹni bá mẹ́rin lọ́wọ́ kọ lọ máa pẹrin ah àwọn sàbẹ wò pé eléyìí ọ̀fẹ́ lè díẹ̀ o ànábì bá àwọn sàbẹ sọ̀rọ̀ kí wọn yẹ ọ̀rọ̀ rẹ̀ wò ṣùgbọ́n ànábì pa wọn láṣẹ ń jọ náà ó le lára wọn láti tẹ̀lé. ń wò pé ah ó lè díẹ̀ o látòdìdí madina débi káwá ni ta fẹ́ ṣe àníṣe àwọn tó ṣe wípé tá a bá dà síjà gẹ́gẹ́ bí Umar radiyallahu anhu ti sọ tá a bá dà síjà bí wọ́n bá pa wọ́n àwa làlìjẹ́nà bá a bá pa wọ́n àwa ń lọ náà ó ṣe já dà síjà anábì ní ìṣèjà lọ́kàn ìwà ń kí anábì la wípé mò ń báwọn èèyàn yìí sọ̀rọ̀ wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu anabi wa wọlé ọwọ́ ọ̀dọ̀ kan nú àwọn umu salama radiyallahu anha ìgbà tó wọlé ó rí i pé nǹkan kan ṣẹlẹ̀ tí ń kà nábì láà anabi wa mo sì ń pa àwọn èèyàn yìí wọn ò tẹ́lẹ̀ ní tí mò umu salama ni kékeré ọ̀fẹ́ gan ṣe gan mo ní ká lọ́ọ́ máa fárun ká lọ́ọ́ máa ṣe ojú ẹ̀ à umu salama ni eléyìí ò lè ìwọ náà bọ́ ta pé ó ń gbàjámà. kó ní ó mú abẹ kó máa fa orí rẹ wọ́n á máa fari gbangba kí wọ́n ma máa fa tiẹ̀ kọ́ wá wò bóyá wọ́n tẹ̀lé àbí wọ́n ní tẹ̀lé ọ anábì sì ma márùn ìyàwó ẹ̀ Ase nínú ọgbọ́n òun ni kékeré yẹn á pé yẹn á máa fọ̀rọ̀ lọ́yàn ìyẹn ìwòye ké mọ ọgbọ́n tá mà tán ọlọ́run ọba ọba wa ọgbọ́n ju gbogbo ń lọ ọmọ ju gbogbo ohun tó dá lọ síbẹ̀síbẹ̀ ń tó fẹ́ ṣe ń sọ fáwọn kan náà àwọn ẹ̀dá ẹ̀kún fẹ́ ṣe báyìí ọlọ́run bá ń sọ fáwọn màláìka wípé mo fẹ́ dá khalifa sórí ilẹ̀ kí ni túmọ̀ khalifa ọ̀pọ̀lọpọ̀ ó wípé ọlọ́run ọba lóun fẹ́ dá àrólé sórí ilẹ̀ àrólé ta ni ta ló fẹ́ rólé dè. torí pé téèyàn ọba kú òǹpò kì í láròlé ìgbà tó lórí ìlú nìsín tí ń lọ ibìkan ọfẹ nìkan sàrólé bẹ́ẹ̀ bá papòdà yọ láròlé ìyẹn náà ló sì fa ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ń bí ma fi ń ọma gbogbo sẹ́tà bá a dànù ká ní àrólé ọlọ́run ọba ọba tó tí ò wá ní kú ni wọ́n ní àrólé ọlọ́run ọlọ́run lè ní àrólé nítorí pé kò ní fipò lẹ̀ إني جاعل في الأرض خليفة ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onítafsir wọ́n ti ojú bọ wípé kí ni èròǹgbà ọlọ́run pẹ̀lú khalifa tó lòun fẹ́ dá àwọn míì ní wípé nítorí pé ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga àwọn ẹ̀dá tó fẹ́ dá sórí ilẹ̀ ó ní ìdí ẹni tí ó máa dájọ́ láàrin wọn tí ó máa mú ìdájọ́ rẹ̀ ṣẹ ẹnì yìí ni ó wàá máa rólé ọlọ́run ọba láti máa lo àwọn òfin ẹ̀ láàrin àwọn èèyàn nítawọn tafsiru kan sọ nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ ó dáa tẹ́ni tọ́lọ́run ọba wá dá yìí ti ṣe ádámà tí ó máa wá lo òfin ọlọ́run ọba láàrin àwọn ènìyàn tó bá sọ pé àrólé ni fọlọ́run nígbà ó bá kú ńkọ́ ta ni ó máa ṣiṣẹ́ òun ta ni ó máa ṣiṣẹ́ òun ìyẹn ni ó jẹ́ àmọ̀ wípé àrólé tí ń bẹ ń bí kì í ṣàrólé tọ́lọ́run ṣùgbọ́n ọlọ́run bá lóun fẹ́ dá àwọn ènìyàn tó ṣe wípé wọ́n máa rólé di ara wọn lórí ilẹ̀ táwọn kan bá ti ń kú àwọn mi ọmọ dé huwa alladhi ja'alakum khala'ifa fil ardi wa huwa alladhi ja'alakum khala'ifa al ardi láàyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ká ó ní huwa alladhi ja'alakum khala'ifa fil ardi ọlọ́run ọba ní wípé òun ọlọ́run ọba òun lòun fi ń ṣe àwọn àrólé lórí ilẹ̀ tó ṣe wípé báwọn kan nu yín bá ti ń lọ wọn àní tí kú ò táwọn tí ó rò lédè wọn ó ti máa dé ọlọ́run ọba lòun fi ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn òun ṣe yín ní ẹ̀dá tẹ́ máa rólé dira yín fakhalafa min ba'dihim khalfun abẹ́ sọ̀láàtà ọlọ́run nígbà táwọn tọ́lọ́run dá tẹ́lẹ̀ àwọn ànábì ọlọ́run tí wọ́n lọ khalfu mi wà lẹ́yìn wọn ìtumọ̀ khalifa tọ́lọ́run bá ń sọ bí inú. òun ni àwọn èdè èèyàn tó ṣe wípé báwọn kan nu wọn bá ti ń lọ àwọn ọmọ àwọn mi ọmọ dé ọlọ́run ní tó bá ṣe pa àfẹ́ ni laja'alna minkum malaikatan fil ardi yakhlufun ọlọ́run ní tó bá wù á ni àbáníkọ́ jẹ́ wípé àwọn kan nù yín kan jẹ́ màláyíkà kan máa rólé jẹra wọn ṣùgbọ́n ẹ ní jẹ́ màláyíkà ìyẹn ara yín náà lẹ́ẹ̀ máa rólé jẹra yín àrólé tọ́lọ̀ wọn bá ń sọ ń bí ó náà nírú àrólé àti ẹ bá a ṣe wà ń bí ìta jẹ àrólé àwọn èèyàn kan ni a àwọn ènìyàn kan ni wọ́n ti gbé àwọn orí ilẹ̀ yìí rí káwọn tó máa gbé bẹ́ẹ̀ nígbà táwa náà bá sí mọ́ àwọn èèyàn kan náà ni wọ́n máa débẹ̀ àwọn màláíkà wọ́n wá ń sọ fọ́lọ́ wọn bá wípé ọ̀tọ̀jẹ̀ àlùfíà. ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó ní àwọn màláyíkà wọ́n wá ń fọ́lọ́run ọba lésì kátókù ń bẹ̀rún náà àáyà yìí náà fi ń rinlẹ̀ wípé àsáwọn ẹ̀dá kan bẹ ti ń jẹ́ màláyíkà yorùbá láyé mi yé wa al-imanu bil ń bẹnu àáyà yìí kí mùsùlùmí kó nígbàgbọ́ wípé àwọn ẹ̀dá kan bẹ tọ́lọ́run ọba dá tí wọ́n yàtọ̀ sí àwọn ènìyàn tí wọ́n sì yàtọ̀ sálìjànú. No? táwọn náà sì ń bẹ bá àti ẹ̀rí wọn àárí wọn ṣùgbọ́n a lè rí wọn tọ́lá àwọn sàábì anabi muhammad sọlá anabi gangan rí jìbìrìlù èèyàn sílẹ̀ anabi náà àwọn sàábì rẹ̀ wọ́n rí jìbìrìlù bó tiẹ̀ ṣe wípé kì í ṣe àwọ̀ rẹ̀ ló gbé wá ṣùgbọ́n wọ́n sáré mọ̀lẹ́ka náà wọ́n rí ee bàbá sì kú láyé àrí mọ̀lẹ́ka kú sẹ́yìn kó a lè rí wọn a a padà rí wọn ìgbà nìkan kí wọ́n yà àná àwọn màláíkà wa ń sọ fọ́lọ́run wípé ataj'alu fiha man yufsidu fiha ó fẹ́ dá sórí ilẹ̀ nínú nǹkan tó yẹ ká tún sọ fẹ́rí àwọn akíní yẹn ọ̀pọ̀ ọ̀ ja'ilun ó túmọ̀ sí pé khaliqun ni àtúmọ̀ pé jàálà nínú èdè lárúbáwá a máa túmọ̀ khalaqo nítorí àwọn màláíkà ó ta mẹ́bí ẹ̀jẹ̀ sáré fi lẹ́yìn wọn lẹ̀ kọ́ọ́lù ataj'alu fiha man yufsidu fiha rí ọlọ́run ó wá fẹ́ dá àwọn tí ó máa ya òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀ sórí ilẹ̀ ni àwọn tí ó máa balẹ̀ ọlọ́run jẹ́ sáwọn lọ fẹ́ dá síbẹ̀ ibi àwọn onítàfsírù wa wò pé èé ṣe bóòlù àwọn màláíkà ti mọ̀ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn balẹ̀ jẹ́ ṣé mọ̀ kọ̀kọ́ ni àwọn ẹ̀dá tọ́lọ̀ wọn bá ń sọ̀rọ̀ fún wọn ń pa rẹ̀ kì í dá wọn ọlọ́run ló ń fẹ́ dá wọn ni àwọn wa ń sọ wípé àwọn tó fẹ́ dá yìí sí ìsàwọn tí ó mọ̀ balẹ̀ jẹ́ àwọn tó mọ̀ balẹ̀ jẹ́ lọ́mọ fẹ́ dá yìí báwọn wọn ti mọ̀ àwọn kan náà àwọn ní tafsir wọn làwọn mọ̀lẹ́yìká wọn ò fẹ́ kọ́lọ̀ ń dẹ́dà tí ó lọ lájùn àlọ́ wọn sì kì í ta àwọn ọmọ ẹ̀dẹ́yàn eléyìí ọ̀wọ́lé o kì í ṣe kì í ta o ìsìnkìtà káwọn kọ yọ eléyìí kú o ọ̀pọ̀lọpọ̀ nínú tíra tafsir tó bá ṣe tíra tafsir tó kún á bá àwọn àtàkà ń bẹ̀ nípa wípé kí ló wá mú àwọn màláìkà sọ tí wọ́n sọ yìí àwọn kan nínú àwọn ní tafsir wọ́n ní wípé ìgbà bá tó láàrẹ́ ga tí ó dá àwọn màláìkà ọjọ́ alárùbá ló dá wọn. ìgbà tí ó dá àwọn àlìjànú ó dá wọn lọ́jọ́ alámísì ìgbà tí ó dá ádámà wọn lọ́jọ́ jimá ló dá ṣùgbọ́n bí tá à ń lọ ni wípé ká tó débi ẹ̀dá ádámà wọ́n ní àwọn kan ń bẹ nínú àwọn tọ́lọ́wọ́n ọba dá kọ̀bílà kan nínú àwọn àlìjànú ẹ̀rí pé àlìjẹ́ nù òun ni àwọn ìdílé kan nínú àlìjànú ni tó ṣe wípé ara àwọn màláíkà ni wọ́n ṣùgbọ́n ọlọ́run ọba ní kí wọ́n máa ṣọ́ àlìjánà nígbà láti ibi sísọ àlìjánà òní ni wọ́n ti yọ orúkọ wọn tí wọ́n fi ń pè wọ́n ní àlìjínà ẹ sì rí pé a máa ń wọ́n ní àlìjínà wàlàkọ́dẹ́ àlìmátì lìjìnnàtù ìnáhùn lámùhàdọ̀rún ọlọ́run láwọn àlìjánà ti mọ̀ wípé a padà kó wọn àjọ síwájú ọlọ́kan bá ń jọ kàn ẹ̀rí alìjánẹ́tù alìjínẹ́tù kí ni yàtọ̀ tó fi bẹ́ẹ̀ wà ń bẹ̀ ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn wọn làwọn kọ̀bílà wọn nínú àwọn kọ̀bílà yìí wá ní ìbílísì wà wọn ní ìgbà tó lọ́wọ́ bọ́ba tó láàrẹ́ ga tó dá wọn bẹ́ẹ̀ àwọn àlìjánú kan ń bẹ tó dá sórí ilẹ̀ àwọn àlìjánú yìí wá ń balẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ ọ̀n sàbúrú àwọn àdílé yìí nínú àlìjànú lọ́lọ́wọ́n bá wá rán sí wọn wípé kí wọ́n wá kí wọ́n wá kọ́ wọn lọ́gbọ́n kí wọ́n wá bá wọn jà wọ́n nígbà tí wọ́n bá wọn jà tán wọ́n ṣẹ́gun wọn nínú àwọn tó wá ṣẹ́gun wọn ẹni ó darí wọn wá ìbílísù ni ìgbà tí wọ́n wá ṣẹ́gun wọn ìbílísù wá di ẹni tó ṣe wípé tó bá wù yọ wá sí lórí ilẹ̀ tọ́ba wù yọ lọ sin lọ́hùn ọba nínú àlìján ní ní sámà tọ́ba wù inú àlìján náà ni ó wọ̀ lọ tí ó ti lọ sin lọ. ọ̀padà jọra rẹ̀ lójú à ń bọ̀ wá bẹ́ẹ̀ á padà síbi ìtàn. wọ́n ní àwọn èèyàn kan ti gbé orí ilẹ̀ rí tí wọ́n ń balẹ̀ yìí jẹ́ kì látara bẹ́ẹ̀ àwọn àwọn táwọn màláíkà rí tí wọ́n ń ṣe àwọn ará àdílé ti Ìbílísì ló jẹ́ máa sọ wípé atẹ́jẹ́ àlùfín ha máa yufsidu fiha ṣùgbọ́n táwọn ọ̀la làáfíà ìtàwọn ọ̀sẹ̀ kínní kò lálàáfíà bó tiẹ̀ ṣe wípé ọ̀kan náà àfàwọ̀ àgbà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah taban lil marwi an Ibn Abbas radiyallahu anhu bàbá Ibn Uthaymin wọ́n ní wípé tá a bá wo sí àkọ́ àyà yìí dáadáa a jẹ́ pé àwọn èèyàn kan ti gbé orí ilẹ̀ tẹ́lẹ̀ tí kì í bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ káwọn mọ̀lẹ́kọ̀ sọ̀rọ̀ ibi iṣẹ́ kò fẹ́mi nù fi sínú ibi ọ̀rọ̀ bó jẹ́ pé tàn wọ̀ lálàáfíà ṣùgbọ́n àti ìyàbá lọ́wọ́ tafsirul Qur'an al-Karim wọn ní tẹ̀yìn ó bá ń bẹ̀rù. kọ́ọ̀lù ìtàkùn wa ń bẹ ìtàwọn bàbá mo ti sọ yẹn mo sọ yẹn lẹ́sì ó dà bẹ́ẹ̀ àwọn ni wípé ẹja fi ìtàwọn lẹ̀ wọ́n náà lálàáfíà. wá sì pé àwọn ọ̀tọ̀ lọ́dún nítorí ijọ́ tá a bá gbé ẹni tí ọ máa sọ ẹ̀ tá a bá gbé ẹni tí ó máa sọ tọ́lá bá kádàrà á mẹ́nu débẹ̀ kọ́ọ̀lù àtẹ̀jẹ́ àlùfíà man yufsidu fiha sọ fẹ́ dá wọn tí ọ máa balẹ̀ jẹ́ sórí ilẹ̀ ni àwọn míì nínú àwọn onímọ̀. wọ́n ní wípé kìí ṣe pé nítorí kí wọ́n ti mà pé ọlọ́run ọba ti dáwọn ẹ̀dá kan sórí ilẹ̀ tẹ́lẹ̀ wọ́n nítorí eléyàn kọ́ wọ́n ní ṣùgbọ́n látara wípé ìjẹ́ ọmọ ènìyàn èrò wọ́n wò wípé ah tọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó bá kàn dá èèyàn àwọn kan wá fi nǹkan kan kún ó yẹ kí n ti sọ yẹn nígbà tí mo débi ah ìníjà ah ok ti débi ádámà ní tí ò jẹ́ wánu ó ní wípé ádámà láti bí adimul ardi lọ́rọ̀ ti dá ẹ rí wípé ilẹ̀ kò sí iyèméjì mbẹ́ pé àtàrà lẹ̀ lọ́rọ̀ ti dá níbi ádámà bẹ́ẹ̀ ni àbíbẹ̀ kọ́ sí oríṣi kan nílẹ̀ kì í sọ oríṣi kan bẹ́ẹ̀ ni kọ́ ilẹ̀ àwọn kan ń bẹ bẹ́ẹ̀ bá gbé nǹkan sí nǹkan ń bẹ tẹ́ ẹ̀ bá gbé nǹkan sí nǹkan ń àwọn kan ń bẹ tẹ́ ẹ̀ bá gbé nǹkan sí kò àwọn kan ń bẹ bẹ́ẹ̀ gbé nǹkan sí kò ní wù àwọn kan ń nínú ọlẹ̀ wọn ò dáa fún kankan àwọn kan ń bẹ nínú ọlẹ̀ bómi bá rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ mu bẹ́ẹ̀ lára wọn àwọn kan ń omi ọmọ wọn nílẹ̀ bẹ́ẹ̀ òun ló já wa tá a jọ máa já wa ní ojú oríṣiríṣi eléyìí eléyìí tí da ìbẹ̀ nínú ilẹ̀ ẹbí àwọn àgbẹ̀ léèrè nígbà tí ilẹ̀ ah ilẹ̀ yìí ilẹ̀ yìí ṣe ilẹ̀ yìí ọ̀dà mẹ́fà ti wòsàn wọ́n ti mọ̀lẹ̀ tó dáa wọ́n mọ̀lẹ̀ tó ṣe é gbin kòkó wọ́n mọ̀lẹ̀ ọ̀pẹ wọ́n mọ̀lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àwọn tó ń bẹ láyé nìsín àmọ́ kankan ọlọ́nkọ́sọ àná àwa náà látara bẹ́ẹ̀ wọ́n ní látara pé ilẹ̀ tó lọ́wọ́ bá dáadáa mọ̀ ń bẹ̀ gan ilẹ̀ ń gan ọ̀dọ́ ìyẹn náà lọ́fàá táwọn ọmọ rẹ̀ tá a fi jóríṣiríṣi ṣùgbọ́n ká tó débẹ̀ nǹkan kan bẹ náà tó yẹ ká tó ti sọ ṣùgbọ́n a lè sọ ojú ẹ̀ tán torí pé ọlọ́run lòun fẹ́ dá kọ̀lífà ó fẹ́ dá dámà tí ó jẹ́ kọ̀lífà sóun nìkan lọ́lọ́run dá àbíbí ti ń dá lọ́dà ọmọdọ́mọ rẹ̀ mà àwọn akíní àwọn náà máa gbìyànjú àlọ́ máa kà díẹ̀ díẹ̀ ká máa filẹ̀ kù ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó láwọn màláíkà sọ wípé atajalu fiha man yufsidu fiha ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ ní wípé wọ́n wo nínú èròǹgbà wọn wípé ah, àwọn tá a ti ń ṣe báyìí tá a ti ń ṣe báyìí tá a ti ń ṣe báyìí tó o bá lọ dá àwọn ìran míì sí èsì dákejì irú táwọn ṣe ni wọ́n máa ṣe. ibẹ̀ ni Sheikhul Islam Ibn Taymiyyah fi ṣe àtàwọn afáàmì. ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ pọ̀ ṣùgbọ́n eléyìí tí mo rí wípé ó kó gbogbo àwọn kẹ́ni yìí papọ̀ tó sì ṣe déédéé ọ̀rọ̀ alimami ibn Kathir ni ó ní tí wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run wọ́n á béèrè ìsìfàmù yẹn kì í ṣe nkárí wọ́n á ṣe nkárùn ma la yasbiqunahu bil qawli tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ wọn ìgbà wájú ọlọ́run wa hum bi amrihi ya'malun tọ́lọ̀ ń bá ti pa wọ́n láṣẹ wọ́n máa ń bá ṣe ẹ̀ṣẹ̀ ni. ìbéèrè tí wọ́n ń béèrè ń bí wọ́n ń béèrè béèrè lẹ́ni tó fẹ́ mà lọ́dọ̀ ọlọ́run ní kéṣe kí ń takọ̀ lọ́run. atajalu fiha ní tí Ibn Kathir sọnù òun ló sì lálàáfíà jù fi ra'yi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sunna ibẹ̀ náà wọ́n sì lọ atajalu fiha man yufsidu fiha yọ lọ́hùn sí ìsepá àwọn àti ọmọ abalẹ̀ jẹ́ lọ́ọ́ fẹ́ dá ìbéèrè ni wọ́n fẹ́ mà ní. ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ ìbalẹ̀ jẹ́ wọ́n wá fi nǹkan kan kún wọ́n ní wàyà fíkò dìímà tí wọ́n sì máa ẹni tó sì fẹ́ dà sí òní máa dẹ̀jẹ̀ lẹ̀ báyìí ṣé ara ìbalẹ̀ jẹ́ òun ni pé pààyàn àbí ìsara àbalẹ̀ jẹ́ ara ẹ̀dá ni kí ló dé táwọn màláíkà fi dẹ́hùn sọ lọ́tọ̀ wọ́n dá sọ lọ́tọ̀ kálíbà àmà pé ọ̀kan nínú paapin bíbalẹ̀ ọlọ́run ọba jẹ́ ni kéèyàn ọ̀yà pààyàn ọlọ́mọṣẹ́ alápààyàn o gbogbo àwọn apààyàn ọlọ́ba fún sùúrù ọ̀kan nínú pa pín ìbalẹ̀ jẹ́ òun ni kéèyàn ọ̀yà pààyàn bó tiẹ̀ ṣe wípé wàyẹ́ fi kò dì máa à wọ́n máa ta ẹ̀jẹ̀ lẹ̀ àwọn onítàfsírù wọ́n ní lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ torí kì í ṣe gbogbo títẹ̀jẹ̀ lẹ̀ ni ọ̀dà àwọn àtẹ̀jẹ̀ lẹ̀ kan bẹ tó ṣe wípé ìmú àṣẹ ọlọ́run ṣẹ ni àwọn akẹfẹ̀yé tí wọ́n bá láwọn nígbà fọlọ́n bẹ́ẹ̀ bá ṣẹ́gun tiwa káwa ní à mọ hmm, yà máa pa wá nígbà tí àwọn ọ̀fẹ́ tẹ̀jẹ́ lẹ̀ àmọ̀lẹ́kà ti láwọn èèyàn máa tẹ̀jẹ́ lẹ̀ wọn ò dáa ẹ̀sìn òye ọ̀nù wàyẹ́sífíkù dìmáà tí wọ́n máa tẹ̀ ẹ̀jẹ̀ lẹ̀ bẹ̀rọ̀ ìrì hakin láìlẹ́tọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó láwọn màláíkà wá ń sọ fọ́lọ́run pé wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak àwa yìí ní tiwa àwa ń ṣàfọ̀mọ́ fún rí ọlọ́run a sì ní dáwọ́ dúró àwa ń fọ ìrí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kó níbi gbogbo àbùkù tí ọ̀tọ́ sí ọ kí làwọn àbùkù tí ọ̀tọ́ sọ lọ́hùn nínú àbùkù tó tóbi jù táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ń kan ọlọ́run ní ká máa lọ́lọ́run bímọ ọlọ́run ni wa qalu takhadha rahmanu walada àwọn kan ń lanu gbàgà wọn ń lọ́lọ́run bímọ laqad ji'tum shay'an idda ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ burúkú ni takadu samawatu yatafaqqarna minhu táwọn màláyíkà bá àwọn sámàjàre tí wọ́n bá gbọ́n tẹ́ ń sọ sámà fẹ́ẹ́ lè jábọ́ wọ́tàn ṣàkùl àrùdò ọlọ́ọ̀ni níbi ọ̀rọ̀ yẹn ibi tó tóbi dé ilẹ̀ gan fẹ́ẹ́ lè fàyà wọ́tàkìrò lè jìbá lu hàdà àwọn òkè fẹ́ẹ́ lè máa kú dànù kálíbà máa ti ń jáde lẹ́nu àwọn ènìyàn bó ṣe tóbi tó bàbá àwọn lọ́lọ́run tá bá bá ta ni. ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kò bí ma ọlọ́ọ̀ni gbogbo àwọn nǹkan wọ̀nyí sẹ́mọ̀ fẹ́ẹ́ lè jábọ́ ilẹ̀ fẹ́ẹ́ lè fàyà àwọn òkè fẹ́ẹ́ lè máa kú dànù à ń jà áwò lirrahmani walada nítorí pé àwọn èèyàn kan sọ pé Ọlọ́run bímọ wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada Ọlọ́run ní ọ̀tọ̀ ni kọ̀tọ́ ẹni tí ìṣẹ̀mí ẹ̀ bá ń bà lẹ́rù onímọ̀ bímọ tó o rí pé tí n bá ṣiṣẹ́ bó o ní ìṣe ní ṣàṣedànù ta ni ó jẹ́ onímọ̀ ọwọ́ máàkì tọrọ pé títún ó òun jọ kàn tí èèyàn bá ṣiṣẹ́ rẹ̀ yóò àgùntàn ni ó jẹ́ ọlọ́run bò ní papòdà kò ní kú débi wípé ẹnìkan wà á jogún rẹ̀ ara àwọn ọ̀rọ̀ sọkúsọ sọlọ ni ọlọ́run ọba ọba tó láàrin ga àwọn mọ̀lẹ́kà ń sọ pé ìrẹ́ ọlọ́run àwa ń ṣe àfọ̀mọ́ fún ọ a sì ń fọ ọmọ kúrò ní gbogbo àbùkù ẹja máa ń tá a máa fẹnu wa sọ sọlọ́hún ká ẹ máa sọ pé ẹlòmíì nínú kọ́dà ẹlòmíì tí ẹ̀sìn ti dùn la yóò ní kí a ẹ ẹ sáàmù bá abẹ lọ́n kọ́ lọ́n kó sí inú ọ̀rọ̀ sọkúsọ sọlọ ni ọlọ́run yẹn kó sí yàn nù inú rẹ ò lè gbọ́ lọ́n bó ló ṣe tó ọ̀rọ̀ àwọn Sufi ni àwọn ní ẹni al-hulul wal-ittihad ni wọ́n lọ́lọ́ máa kó sáré èèyàn yẹn náà wà dọ́lọ́n má sọ pé kọ́lọ́n kó sí yàn nù ibo nínú rẹ wà tí ó gbọ́ lọ́n ẹni tó ṣe wípé arúṣu rẹ̀ gangan ju gbogbo sánmà lọ àtilẹ̀ ibo <laughs> wá nìwọ́ wá wà ara ọ̀rọ̀ sọkúsọ sọlọ́run ọba ní ara ọ̀rọ̀ sọkúsọ sọlọ́run ọba ọba tó la rẹ̀ ga ni kéèyàn máa pe ọlọ́run ní mẹ́ta lọ́kan mẹ́ta lọ́kan ọlọ́run ní gbogbo àwọn tí bá ń sọ wípé mẹ́ta lọ́kan lọ́lọ́run wọ́n ti di kèfèrí kéèyàn tún máa sọ wípé ṣebọ́lọ̀ làwọn náà ń pè rárá wọn ò pé ọlọ́run ẹni tó bá ní wípé mẹ́ta lọ́kan lọ́lọ́run ọba kò pé ọlọ́run ọlọ́ni láwùkẹ́ àràfi hima alihatun illallahu lẹ́fọ̀sádàtà ọlọ́ni tó bá yẹ pé ẹlòmíì tó ń bẹ títún jọ́lọ̀ ní sánmà àtìlẹ̀ ní sánmà àtìlẹ̀ ó bàjẹ́ torí kí tí ẹnìkan bá rí pé ilẹ̀ ló ń fẹ́ jẹ́ wà ń sàlẹ̀ kí sánmà ó wà lókè elékejì lè sọ wípé mo fẹ́ jẹ́ kílẹ̀ ó máa lo kí sánmà ó wálẹ̀ wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ yẹn kàyàkan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn màláíkà ọlọ́run ọba wọ́n láwọn ń fọ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ gáámá kúrò níbi gbogbo nǹkan tí ọ̀tọ́ tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lónìí tá à ń fi ń ròyìn ọlọ́run alákọ àwọn ẹlòmíì títí títí wọn làwọn ti sin ọlọ́run débi pé àwọn ń bọ́ lọ́wọ́n bá ṣe mítìn níbo ni wọ́n á dúró sí nígbà táwọn àtọ́lọ́run ṣe mítìn níbo ni wọ́n á dúró sí torí ẹni tó bá bọ́ lọ́wọ́n bá ṣe mítìn ó yẹ ká mọ̀ níbo lọ́wọ́n bá dúró sí níbo làwọn dúró sí sísánmà ni a ti lọ bá a ní àbórí ilẹ̀ torí yóò lè gbọ́ lọ. àwọn míín bá débi wípé àwọn ń bọ lọ́run lọ́wọ́ ara àwọn àsọkùsọ táwọn èèyàn ń sọ sọ́lọ́run. kódà ẹlòmíín bá débi wípé èèyàn ò bùkátà sí wípé kọ́ mọ ọlọ́run àwọn bàbá kan ní kéèyàn ọ́ mà téèyàn bá ti mọ àwọn bàbá yìí ó ti mọ ọlọ́run. torí pé àwọn bàbá ni ọ̀fọ̀ lọ mà á ọlọ́run ọba tó bá wọn. ọba ọba tó láàárẹ̀ ga ìwà ń fún àwọn lẹ́sìn ó ní wípé ìní kọ́là. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó fi yé àwọn màláíkà kóhun ìṣẹ̀gbẹ́ nítorí kíni inni alamu ma la ta'lamun nǹkan àkọ́kọ́ tí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tí fi gbé ọlá fún ẹrú sìn rẹ̀ tá a gbọ́dọ̀ mójútó ìmání ìgbà tó ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tí ó fi yé àwọn mọ̀lẹ́kà kó òun jù wọn lọ òun yìí ṣe ẹgbẹ́ wọn ìmọ̀lólò kọ̀dá kọ̀ọ̀kan mi ọlọ́run ọba ò wípé mo ló lọ́ọ́ jù yín lọ. ọlọ́run ní wípé mo ní à gbogbo àwọn àlùmọ́ọ́nì yìí mi mo ní kọ́dọ̀ ọlọ́run sọ fún wa mi mọ̀ dá ní ìní la ọlọ́run ní tẹ́yìn ọ̀mà ó wa wípé ọlọ́lá lòun òun ju àwọn ẹ̀dọ́ òun lọ pẹ̀lú mà náà lọ́wọ́ ìgbà tó tún wáá fẹ́ gbé ọlá fún ádámà lórí àwọn tó síwájú ẹ̀dáyé àwọn tó bá láyé kí lọ́lọ́run tó fi gbọ́ra fún ìmánì ajá wípé gbogbo gíga tán yányá ń bọ̀ lọ́wọ́ nídìí ìmà ẹ̀já wa mà gbogbo lílọ́ọ̀lẹ̀ ìdí kí lọ́wọ́ ìjà ìmàkan ọlọ́run ọba ó fi yé àwọn mọ̀lẹ́ka ó jùlọ hàn wọ́n pẹ̀lú máa ó ní mo máa ń tẹ́ mà àwọn kan nínú àwọn onítafsir wọ́n ní ìjọra ẹni lójú tó ti wà lẹ́mìí ibilis nígbà tó wá kọ́ńkà àwọn tó kọ́ńkà lórí ilẹ̀ tí wọ́n ń sin lọ́run lórí ilẹ̀ tí ń sin lọ́run sánmà tí ń lọ́nà àlìjánná nítorí ti wà lẹ́mìí rẹ̀ kí a á jẹ́ pé àwọn mọ̀lẹ́kà gan tó kù gan mọ́ lọ́la jù wọn lọ wọ́n ló ti wà lẹ́mìí rẹ̀ ń gbà náà ọlọ́run ni ti ń bẹ lẹ́mìí ìbílísù tẹ́ mà èmi ti mà yọ̀ sí yín láìpẹ́ yìí ee eh, tafsiru kanu tafsiru kan mo pé o inni alamu maalata ọlọ́ọ̀ni ń tẹ́yìn ọmọ mọ́ màá mo ní màjú yín lọ wọ́n sì lẹ́ni ọba jù ní lọ ó lè sọ nínú ọlọ́run kó fún wa mà ẹja gbìyànjú ká máa ń pẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ẹja sáré káyà kan sí. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga nígbà tó dá ádámà tán ó wá fẹ́ gbé ọlá fún un ọlọ́run ọba ó wá wọ aṣọ àrán kó wá ràn fún ádámà pé wọ àrán lọ́ọ̀dọ́ wọn ànírò aṣọ yìí kò kó wúrà jọ kó ní kó gbé sọ́rùn kó fi kọ́wọ́ ọlọ́run ní akọ́ ádámà ló kọ gbogbo nǹkan ọ̀rọ̀ àwọn onítàwọ̀sí ìrònú àpọ̀ mbẹ́ kí ló kọ àwọn nǹkan náà àwọn nǹkan wo. ọlọ́run bá ní akọ ló kọ gbogbo nǹkan ẹja mú bẹ́ẹ̀ fún àrọ́dọ̀ fún alẹ́lẹ́mọ̀lá ìkà kúrò ń bẹ̀ ọlọ́run bá la ṣe kí ni akọ ádámà àṣẹni tí ọba nímọ̀ ṣe kí ni yọ kẹ́kọ̀ọ́ wàhálàmà ádámà ọlọ́run ló ni máa láàfáà ni o ádámà ọlọ́run àti jẹ́ kí ádámù ọ̀ mọ̀ láìkọ́ kó kàn kó àwọn kan lẹ̀ kó ní máa dá ọkọ̀ wọn kó sì máa sọ ṣùgbọ́n kọ́kọ́ kọ́ náà eléyìí náà máa jẹ́kọ̀ọ́ fún gbogbo wa náà pé ẹja ṣe kí ni nígbà àwọn pé kí ni ńlọ gbé ni yóò bá wèrè ilé wọn olùfẹ́ gbé jẹ jẹ. yọba máa kó tẹ̀sùbá àsọ́rùn yọba máa rìn káàkiri lọ́la ní láàfi torí five naira ilẹ̀ àmú sí ẹ̀ wò ilẹ̀ àmú tó lò ní kọ́ lọ kéwú kọ́ wa máa bẹ́ lọ́n pé tí wọ́n bá ti ń kọ́ kọ́lọ̀ ń jíwó yí ọ. ọlọ́run ọ̀bọ̀ ọba tọ́lá rẹ̀ ga ilẹ̀ àmú ń bẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan lọ́mà òun ló dá gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ó sì kọ́ bí ó ti lo ẹ̀dá ilẹ̀ àmú ni ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ọlọ́run ló dá gbogbo nǹkan ọkọ̀ bí ó ṣe lo ìṣẹ̀dá ẹ̀ pẹ̀lú ilham ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ àákọ́ ni. èyí á máa jẹ́kọ̀ọ́ fún wa nígbà wọn pé tí wọ́n ti kà àwọn tẹ́kìtì kan wọ́n á máa kówó èbó káàkiri. bó o gbé èbó títí tí o ò lè gbé èbó àwọn world wide o ò lè gbé èbó tó bàbá gbé èbó títí títí títí títí ọ̀rẹ́ èbó ò sí sọ́ọ̀rùkù èrò kọ́ láyé <laughs> ẹ gbọ́dọ̀ máa kírun kọ́ wá rùkù kọ́ á máa fèbó sọ́lọ̀ kò ní í níyàn kìí ṣe pé ọ̀dà kéèyàn gbé èbó nínú vocabulary kò wúlò rùkù. Mm. ee eh, bẹ́ẹ̀ bá fẹ́ dẹni ẹ̀yìn tó fẹ́ ga aláyé ìmọ̀nẹ́já wa al-ilmu yarfa'u aqwaman bila nasabin. والجهل يهدم بيت العز والكرم بيت العز بيت العز والكرم alim gbogbo ẹni ọba fẹ́ jẹ ní ẹ̀yìn tó fẹ́ ga kọ́ wá mà téèyàn bá wá ìmọ̀ dáadáa tó wá mà tó torí ọlọ́run ọba wá ìmọ̀ ó gbéga gbogbo ẹ̀yìn téèyàn bá ń wá tẹ́ bá ròyìn yẹn lọ títí tí tí ìmọ̀ wá yọkù ń bẹ àbùkù ni àdélágbájá ó ní owó gan ṣùgbọ́n kò lè fẹ̀yìn gòkó hó <coughs> ọ̀rọ̀ bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ayé kò lè àwọn yorùbá burú láyé ẹ wo bí tí ó ní kò lè fìdí ìgò kò lè fi kọ́ hó ó gan nísìnyí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá ayé ẹ̀jẹ̀ tán yẹn yorùbá ah, àdéhùn yorùbá wọ́n ní kí á ah, ó ní owó ṣùgbọ́n kò lè fẹ̀yìn kò lè fìdí ìgò kọ́ hó ó nísìnyí bẹ́ẹ̀ ń di ìgò ó túmọ̀ sí pé kò mọ nǹkan kan wọ́n jẹ pẹ́rẹ́ al-ilmu yarfa'u aqwaman bila nasabin àwọn èèyàn ń bẹ wọn níbi wọn lára ìmọ̀sí gbìyànga tí a bá ń ka alukur'an lónìí ọ̀nà méje àkọ́kọ́ kan òun lọ kọ́ gbajúmọ̀ kódà débi wípé àwọn míì sọ wípé lẹ́yìn rẹ̀ kò sí kìrọ́ àtọ́ta wa ta rọ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ o àwọn méje alukur'an wò àsábẹ́ àtàwọn ń sọ àwọn méjèèje pátápátá nínú àwọn méjèèje àwọn márùn nínú wọn wọn èyí sọmọ alárúbáwá tẹ́ bọ́ bá fẹ́ ka kuraani lónìí kuraani ta nábì o tí ó dọ́dọ̀ ọlọ́run tí ó dọ́dọ̀ jìbìrì tí ó dọ́dọ̀ ànábì àfikọ́ ká kẹrọ àwọn nínú wọn ni aasimu tanka ìwáyà hafsu ìwà ọmọ ọmọ ọmọ ajamu ni àwọn kan lọ́mọ ẹrú ni àwọn kan sọ pé àjẹmí sáàlì ó dàbí èsè ẹrú kèsè lárúbáwá náà kèsè lárúbáwá abu amrihim waliyahsibi yubinu amirin ah, sarihun wa bakihim ahata bihi alwala bí ma musaati bi sọ̀nù ó ní lẹ́yìn àwọn méjì tí mo sọ yìí abu amur àti ibùnú amir lẹ́yìn àwọn méjèèjì àwọn méje yòókù ibùnú kẹsìrì ni nafi'u ni hamza ni asimu ni alikisai ni gbogbo wọn pátápátá ọmọ elédèkejì ni wọn fi sọmọ lárúbáwá. ṣùgbọ́n lónìí ò lè ka alukur'ani àfikọ́ ọgbọ́n àti àgbà kọ́ kó fi kọ́ n'i ka ọlọ́run ni. àti àlẹ́ ilmu yorùbá wò akọ́ máa ń bè là nasabin àwọn èèyàn ń bẹ wọn níbi wọn à níra wọn à lára ìmọ̀sí sàn dẹni gíga lẹ́yìn àwọn sàábé lẹ́yìn ìgbésí ayé wọn lásìkò àwọn táàbì ẹ̀yìn gbogbo àwọn onímọ̀ àgbà náà tí wọ́n káǹkà tí wọ́n làmìlàaka ọmọ ẹrú ni ìmọ̀ sọ wọn dọ̀gá aláwọn onímọ̀ jẹ́ oyé wa wípé àtọ́wọ̀bùnà abiyọ̀rọ̀bà kò sí ẹnìkan tó mà ń tọ́jú ẹ̀sìn yìí nípa hajj tó tí ń bá ń bẹ ní hajj tó fi dórí sàbí tí ń bá ń bẹ̀bẹ̀ wọn ní sefatuwa onímọ̀ dáwọn yàn lóhùn ọmọ ẹrú ni ọmọ ẹrú ni ìmọ̀ ló gbé gáà wàlìjáhálù yàdìmù bẹ́yìtà ìlẹ́ìzì wàlìkàrọ́mì ee eh, ọlọ́mọ sí alálàìmọ̀ kan o. ẹ̀yin máa dàlà hun. wàlìkàrọ́mì. àìmọye elétí ò lópò tí mo ti gbéga wàlọ́ọ̀hì téèyàn bá dijọ́ tó dijọ́ tó dijọ́ tó dijọ́ tí ọba kọ́mọ rẹ̀ ní mà wọ́n da gbogbo ẹ̀ nù wọ́n wo gbogbo ẹ̀ èyàn ní lẹ́yìn ẹ̀yìn rẹ̀ ó fi àbí ọlọ́run ọlọ́run máa ṣe aláláì mà kan wà á lámà ádámà lásìmà àkúnláha ọlọ́run ló fẹ́ gbé ànábì ádámà ga ó fẹ́ fi yé wọn wípé ẹ̀dá tí mo fẹ́ dá yìí bẹ́ẹ̀ ti wí wọn àwọn èèyàn bú ọ wà nù àwọn ọmọ ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn kan ń bọ̀ nínú àwọn ọmọ ẹ̀ tó ṣe wí kí wọ́n tún lọ́lá tẹ́ jẹ́ màláìka lọ àwọn làwọn ànábì ọlọ́run ṣebí inú èèyàn náà ni wọn ṣùgbọ́n kí ló sọ àwọn ànábì ọlọ́run ọba di ẹni tó lọ́lá jù nínú gbogbo ẹ̀dá ọlọ́run kí ni nǹkan náà alẹ́ ìlmù ìmánì bí wọn náà bá fẹ́ ga wá máa bí yàn bá ní màá yọ sẹ́rù ẹ̀jọ́ o. wàhálàmà á dàmà asma àkólàhà thumma àrọ́dọ̀hún alàlìmàlà ìkà ọlọ́run ilé ìgbà tọ́lọ́run ti kọ́ ádámà tán ní gbogbo nǹkan ọlọ́run wá sẹ́rí àwọn nǹkan wọ̀nyẹn ó sẹ́rí wọn padà sọ́dọ̀ àwọn màláyíkà fàkọ́lá àmbì òní bí àsìmá ìhà ùlà àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin náà sọ́kọ wọn in kuntum sadiqin tó bá ṣe kí gbogbo ń tẹ̀ ń wí òdodo ni èròǹgbà yín nípa ẹni tí mo fẹ́ dá tó bá rí bẹ́ẹ̀ ẹ sọ mọ̀lẹ́kà wa yàtọ̀ sí èèyàn torí pé tó bá ṣe pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni yóò wòye kí a ah, ọlọ́run fẹ́ gbé ẹni ilé alórí ni yóò ń tí ọ̀wá mà yóò ló ń mà á jáàlù rẹ̀ yóò wá kó ń bà sí ikú yóò di mọ̀rọ́ kábù àbí ọlọ́run ọba ọba tó torí àsìkò tá a dá ó ti tó pẹ̀lú yẹn mú lọ́la mà tẹ̀síwájú ẹnu wọn bá tá ala سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك طبعا انتباه بين سبيلي واب يوسف نعم ويا صح نعم نعم بين نعم ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ìmọ̀ gbé nǹkan kọ̀ọ̀kan sáàyẹ̀ kì í sì ṣàbòsí ọlọ́ni wala yazlimu rabbuka ahada ọlọ́run ní ṣàbòsí fẹ́ni kankan àwọn ahlul kitabi ẹ̀sìn tó lálàáfíà ń bẹ lọ́dọ̀ wọn wọn wá yí padà wọ́n yàtọ̀ sí ẹni títí rà kankan ọ̀dọ́dọ̀ rẹ̀ tọkàn mú ẹ̀sìn fúnra rẹ̀ ìyẹn ló fà á tọ́lọ̀ ń àwọn kankan lẹ̀ nípa wọn gẹ̀tà wọn bá pa nǹkan ẹ lè jẹ́ lópin ìgbà tí àwọn bá ti dá kọ̀ǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ sí tá a bá ti rí i pé wọ́n ń dá kọ̀ǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ sí ọlọ́run la lè jẹ́ tí èsì so ń jẹ ọdún tí èsì kí wọ́n ń sọdún a lè jẹ́ kódà tó fi dórí àwọn tí ń bẹ láyé nìsín látara gbígbé nǹkan kọ̀ọ̀kan sáàyè rẹ̀ ọlọ́run lójú òsì bẹ́ẹ̀ ṣùgbọ́n ká sọ̀ra ẹni tá a bá mọ̀ wípé Jesus ní gbogbo nǹkan tí ó bá ṣe bí ó du ẹran Jesus bí ó ṣe kínní kan Jesus irú eléyìí ká má jẹ tiẹ̀ káfí ilẹ̀ sáàyè ọlọ́run bọ́ sànù wa naam wa aleykum salaam wa rahmatulah. ìdájọ́ tí ń bẹ fẹ́ni tí ò bá dárun gbọ̀n sí <laughs> ṣe ẹ̀rí ká máa dá irun gbọ̀n sí èèyàn wo ní máa ní irun gbọ̀n ẹ̀jẹ̀ lọ́kọ́ bí èèyàn wo kì í sáfà ọkùnrin ni ọkùnrin ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin ọkùnrin tí ò ní nírùngbọ̀n kò wọ́pọ̀ ntọ́pọ̀ ni wípé ọkùnrin ó nírùngbọ̀n ṣùgbọ́n àwọn wo ni nírùngbọ̀n obìnrin ni tóbìnrin bá nírùngbọ̀n àwọn Yorùbá làjẹ́ ni wọ́n làjẹ́ ni torí kí abnormal ni ìyẹn lọ́fà tó fi jẹ́ kẹ́kẹ́ tó bá nírùngbọ̀n tí ń bá ń fa ibi tí ń fa nínú ara rẹ̀ yóò yàtọ̀ sára yòókù ajẹ́ wípé yíyí ẹ̀dọ́ Ọlọ́run padà ni sọ̀rọ̀ àyàn ni kí mùsùlùmí kò nírùngbọ̀n ìdájọ́ ẹ̀sìn nu torí kí gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba tí wọ́n ti lọ wọ́n ni ẹ máa wo àwọn kèfèrí gan àwọn mẹ́ta lọ́kàn bí wọ́n bá ya jésù yín bá nírun gbà yín nírun gbà yín máa nírun gbà so sunnatul mursalin àwọn ànábì ọlọ́wọ́n tí wọ́n ti lọ ìlànà wọn ni ká nírun gbà so ẹni tí ò bá nírun gbà tàbó ní wà ń sọ àdá sí ìṣẹ̀lọ̀ ẹni tọ́lọ̀ wọn bọ̀ ọba fún náà kò tún gbọdọ̀ fi nǹkan pè é tí

wíwọ náà nìkan kò sí lọ́wọ́ ẹlòmíì kẹfẹ́rí lèèyàn máa ní pé ọ̀wọ̀ náà ó ò sì ní sọ pé ọ̀wọ̀ náà láyé gan bá kú sórí kúfùrù rẹ̀ ni tóró náà lè tùbá kọ́nà kọ́ má gba hìdáyà wa gan fáwọn tí wọn ò ní lọ́dọ̀ ọlọ́wọ́n tí abẹ́ máa bá rí àdìgbò wa máa sọ bá rí níyàn bá kéwú tí ò bá ni ló tó bá tó bá ti àdánwò làwọn èèyàn àdánwò nítawọ̀ èèyàn fi yá àdánwò òun ni wípé gbogbo ọ̀nà tí wọ́n ó ṣàgbéyàn dènà sẹ́sìn ọlọ́run oníṣẹ́ ìtọ́nu ti design fún wa ó ní téèyàn bá ṣe dáadáa kan ọjọ́ kan wàá mà bóòlù yóò ṣe mọ dáadáa téèyàn máa ṣe àwọn kankan bí a máa rò pé dáadáa ni nítorí ipá àkọ́ńkọ́ ẹ̀sìn ọlọ́run ẹni tí ó bá kọ́ńkọ́ ẹ̀sìn ọlọ́run kò lè má dáadáa tí ó yọ ọlọ́run nínú lápèjúwe téèyàn bá laagbo lẹ́yìn sí téèyàn ń dọ̀bálẹ̀ fún gbogbo àwọn àgbàlagbà téèyàn ń kúnlẹ̀ tí ń fara rẹ̀ ta ni ó sọ pé yẹn sọmọ rí nu wọn dáadáa ní ń ṣe òun lójú ara rẹ̀ àti lójú àwọn tí wọ́n jóbi fún kì í ṣe dáadáa lọ́dọ̀ ọlọ́run so ẹni tí bá ń sọ bá ń fún yàn ọfẹ sọyàn nù ni ọlọmọdé asọnù ìyẹn máa kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn Ọlọ́run ni Ọlọ́run bọ sànù ìlànà ìbá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ibi táwọn ìbá sọ ikú ẹni tó bá kú tóbi la ilaha illallah yọ wà lìjánà àbẹ́ni tó bá sọ la ilaha illallah yìí máa ń fi sí láwọn àgbà mi pé wa huwa yashhadu tí ń jẹ́rìí ẹni tó bá jẹ́rìí nípa nǹkan yóò ní máa ń pẹ́ sẹ́yìn máa jẹ́rìí sí ní ọmọ ẹ̀hẹ́n so ẹni tí ọ̀ wá mọ̀ tẹ́ wá ní yóò wí àbí yóò ṣe láǹfààní kò lè ṣe láǹfààní ọlọ́run bọ́ sànù wáyé fàṣíkò ń gẹ ìbéèrè tó last àmì àtẹ̀yìn náà. sẹ́ẹ̀rí bóyá bóyá bóyá bóyá bóyá yóò máa jọ pé bóyá èèyàn yẹn ṣe ń ro ìbéèrè yẹn ni ìbéèrè gangan ni ẹ béèrè. Hmm. Ah, ẹ̀yin ò lè lọ fọ́ lẹ́yìn torí èèyàn kọ́ lèèyàn ní mọ́ṣáláṣí èèyàn ó ṣàlàyé fáwọn tó ní mọ́ṣáláṣí àwọn ó wà fọ́fọ́ ó sì lọ fọ́ lẹ́yìn tí wọ́n bá bọ̀ ń bẹ̀ tó ń fọ́ kí lọ kí lèèyàn wà sọ ó lè dá wàhálà lẹ̀ tẹ́lómi ibi tẹ́lómi burú jẹ́ ó lè gba kí nǹkan san máa ń tàn ní kíni tí wọ́n bá ní pé ẹ́ńjìn ní mọ́ṣáláṣí lọ́wọ́ á jí kí ni ó sọ kọ́dà mọ́ bá níbi tó ti fẹ́ fi dígà yọ báyìí òun ni ó sì sọ dígà mójú bíi ti yẹn ṣe é rí ẹni sùúrù mo ti gbọ́ bẹ̀rẹ̀ yìí ṣe é rí bá a ṣe ntí ọba dá bá a ṣe máa ń kọ̀rẹ́kítẹ̀ ọ̀nà mẹ́ta lànà bá Muhammad sallallahu alayhi wa sallam fún alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn fi ọwọ́ kọ aburú fífi ọwọ́ kọ aburú yẹn ẹni ọba jó lórí ìlú lónìí àti ibi tí kálukú wa náà bá ti lágbára lára ọmọ wa lọ́dọ̀ ìyàwó nínú léèyàn lẹ́yìn ibẹ̀ ẹni tó bá jó lórí ìlú lónìí ẹni tí èso lórí ìlú kìí fi ọwọ́ yí nǹkan padà yóò yíwọ́ ó lè gbìyànjú ẹ̀wọ̀n so ẹnu àwọn gan tí wọ́n ṣe alágbára ẹnu lásán tiwọn bẹ́ẹ̀ ọba wa ní agbára tó yẹ kí wọ́n bá fẹnu sọ́nà yóò ràn lẹ́wọ̀n tàbí yóò mẹ́mí ẹ lọ ẹ̀yìn wa máa fọkàn kọ́ ọ́ tọ́ra àwọn míì ń bẹ bá fẹnu sọ̀rọ̀ tí wọ́n kú ṣe é bá sọ̀rọ̀ sọlọ́run kun ahada wa sallallahu ala muhammad ẹ̀ẹ́n wọ́n ti náwó tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ń dá wọn lọ náà. sọlá àlẹ́ ọ̀sán. ẹ̀jẹ̀ ń dáhùn béèrè ní ọ̀la inṣàlá subhanakallah muhammad kiri àsìkò.